رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun eléyìí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run àlékún dáadáa bá ní ṣe fúnlé ẹ̀kọ́ náà àti àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà a tún ti wà pẹ̀lú yín láti máa tún jọ ṣàlàyé fúnra wa àwọn ọ̀kan ọ̀jọ̀kan nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn ìsìláàmù wa níbi tí wọ́n ti ń gbọ́ wọn sílẹ̀ níbí àwọn akẹ́kọ̀ọ́ wa pọ̀ tí a jọ ń ṣe ètò náà wàlíyá adékúnlé ó wà pẹ̀lú wa òun ni yóò ka hadith fún wa àfáà wa abdullah abdulaziz ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa ni òun ni yóò fún wa ní àyọkà láti inú alukur'an yunus sulaiman òun náà wà pẹ̀lú wa habiba ibrahim kò gbẹ́yìn níbi tí wọ́n ti ń gbóhùn wa sílẹ̀ adigun abdulmalik òun náà wà ń àti abdulkudus abdulrazak àfáà wa abdullah abdulaziz ẹ fún wa láyọkà láti inú alukur'an. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا أما أنذروا معرضون ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà ní báyìí ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith eléyìí tí wàlíyà adékúnlé tí yóò ṣe fún wa bismillah. bismillahir rahmanir عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرمه جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرمه ضيفه ضعفه رواه البخاري ومسلم Translation of the Hadith Abu Huraira radiyallahu anhu narrated that Allah's messenger sallallahu alayhi wa sallam said whoever believes in Allah and the last day should either say what is good or keep silent. And whoever believes in Allah and the last day should be generous and kind to the neighbor. And whoever believes in Allah and the last day should be hospitable to his guest. Related by Buhari and Muslim. Lessons from the Hadith. Lesson one: It teaches that utterance of good words is part of faith. Lesson two: It discourages evil talks. Lesson three: It reveals that, that silence is better virtues instead of uttering bad words. Lesson four. It extols generosity to one's neighbors. Lesson 5. We should not hurt or harm our neighbors. Lesson 6. The Hadith promotes kindness and hospitality to guests. Lesson 7. We should entertain our guests generously. Lesson 8. The Hadith shows that shouting righteous deeds increase faith. Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Wa alaikum assalam wa rahmatulahi wa barakatu. Ọlọ́run bá ní sàlékún àlùbáríkà fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní báyìí a máa tẹ̀síwájú níbi tí a dúró sí lánàá lórí àwọn àlàyé tí a ń ṣe fúnra wa nípa àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àdúrà ṣíṣe gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé inú Ramadan náà la wà tí kálukú wa tá a mọ̀ bẹ lọ́hùn abẹ lọ́hùn kó fi àwọn gbígbàdúrà lé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ibi tí aláàtì bẹ̀rẹ̀ lónìí òun náà ni àwọn àsìkò wo gan làdúà máa ń gbà torí wípé nígbà míì èèyàn lè ṣe àdúà nínú àwọn tó tó máa ń fa kádùá ò tètè wípé àwọn àsìkò kan tọ́jẹ́ pa ààrẹ rí fún nínú Quran àbí sunna anabi wa sallallahu alayhi wa sallam pé àdúrà máa ń gbà ó dáa kí mùsùlùmí kó já sí pẹ̀lú àwọn àsìkò yìí kó tún fi àdúrà rẹ̀ síbẹ̀ kò sígbà tí mùsùlùmí ò lè bẹ lọ́hùn kò sáàyè tí mùsùlùmí ò ti lè bẹ lọ́hùn kódà béèyàn bẹ lọ́hùn níbi tọ́já sí wípé kò rò pọ̀ lọ́hùn ti lè gbàdúrà òun ọlọ́run bọ́ gbàdúrà rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn àsìkò àtàwọn àyè yìí ká tún ṣàkíyèsí ẹ̀ dáadáa a máa fa kọ́lọ́run ọba àlékè ọlá kó máa gba àdúrà kọ́lọ́n kó gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa alákọ̀ọ́kọ́ òun ni wípé àdúrà máa ń gbà púpọ̀ fi jẹ́wọ́fì lẹ́yìn làásìyàmọ̀ al-akhir a máa gbìyànjú láti máa bẹ ọlọ́run ní òru nínú àsìkò tádùá máa ń gbà púpọ̀ òun ní òru yìí kódà àdìfì ń bẹ látọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam pé fúnra ọlọ́run ọba fúnra rẹ̀ tó di ìdákẹta tó kàn nínú òru ọlọ́run ọba ó wà wá sísánmọ̀ tilé ayé tó súnmọ́ wa nílé ayé ń bì talẹ́ni tó fẹ́ tọrọ nǹkan kémi ọlọ́run ó fún un talẹ́ni tó fẹ́ wá foríjì kí n foríjì àṣẹ mímọ́ bẹ ọlọ́run ní òru yìí ara àsìkò tádùá máa ń gbà ni ìrẹ́ tó ń gbọ́ ètò yìí yálà oníṣòro kan àbí kejì olóore kan tó o fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run àbọ̀ o fẹ́ súnmọ́ ọlọ́run ọba ọba àlékè ọlá nínú àwọn àsìkò gbígbàdúà òun ni òru wà inú Ramadan la tún wà yìí ẹ jẹ́ ká gbìyànjú gbogbo àwọn nǹkan tá a ti ń bẹ lọ́n tọ́wọ́ wa ò tí ì tó ká tún lo òru Ramadan lẹ́ni tí yóò mọ̀ jọ́sìn fọlọ́run ká mọ̀ lo òru wa fún àwọn nǹkan àrégbè ká mọ̀ lo òru wa fún oorun lásán ká mọ̀ lo òru wa fún nǹkan tí ò ní fún wa ní láàdá kankan lọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àsìkò tí àdúà tó máa ń gbà ẹlẹ́kejì Laylatul Qadir òru tó jẹ́ òru abiyì tó tún já sí pé ní oṣù Ramadan yìí náà ló tún wà ara àsìkò gbígbàdúà òun ni tọ́já sí pé a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ tá a padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nígbà tó bá di àwọn àsìkò tí ó súnmọ́ gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ẹ má jẹ́ ká fi òru wa ṣòfò láìlátòlè kọ́dìr ìjọsìn ló wà fún láìlátòlè kọ́dìr ìsúnmọ́lọ́run ló wà fún láìlátòlè kọ́dìr ìwà ojú rí ọlọ́run ọba àlékè ọlá òun ló wà ara àsìkò gbígbà àdúrà òun ni torí pé nínú òru ìtànà zàlúlímọ̀lá ìkàtúwà rúùfì a níbi tó ru ìpàtàkì dé lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn màláíkà ọlọ́run ọlọ́run nìkan sọ̀kalẹ̀ àti ọ̀gá àwọn màláíkà gangan a rí wípé ogun tó bá di wípé àwọn ọmọ ogun àtẹ̀ntọ́ jẹ́ ọ̀gá ogun gangan òun náà lọ́rú ogun yóò ti wá pẹ́rú ogun eléyìí ogun tó lápẹ̀rẹ̀ ogun tó lágbára ni jìbìrìlù fúnra rẹ̀ tó jẹ́ ọ̀gá fún gbogbo àwọn màláíkà ọlọ́run tó ní kọ́tẹ̀ láwọn màláíkà nínú òru yìí kọ́lọ̀ kó jèmi àti yín ká ṣe kòǹgẹ́ lẹ́látòlè kọ́dìr ara àwọn àsìkò gbígbà àdúà òun ni ẹlẹ́kẹta indanuzuli limotor nígbà tí òjò bá ń rọ̀ ara àsìkò gbígbà àdúrà òun ni àsìkò tí òjò bá ń rọ̀ yìí á gbìyànjú tá a bá ti rí i pé òjò ń rọ̀ yálà àwa mọ́tò àwa mọ́sálásí àwa ilé wa á máa ṣe kíni o á máa bẹ ọlọ́run ọba àlékè ọlá lórí gbogbo àwọn nǹkan tí a bá ń fẹ́ kọ́lọ́n kó gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa bákan náà bainal adhan wal iqama láàrin ìgbà tí wọ́n bá pe ìrun pé ẹ wá kírun fọlọ́run o haya ala salat haya ala alfala àní ẹ wá kírun sẹ́ẹ̀ ẹ wá soríire ẹ wá wọkọ̀ ọ̀la sí ìgbà tí wọ́n ó ṣe ìkọ́ọ̀mọ̀ eléyìí tí ọmọ sọ fún wa wípé kọ̀dẹ̀kọ́ ọmọ ti sọ̀lá tú kọ̀dẹ̀kọ́ ọmọ ti sọ̀lá ìrun ti di nǹkan tá a gbé dúró ti ń bẹ láàrin àsìkò yìí àsìkò gbígbàdúrà ni ǹjẹ́ ìwọ ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run bí ni ló fi jásí pé lẹ́yìn ìgbà tí wọ́n bá pe ìrun tán a máa tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ẹ wá jẹ́mi àtìyín náà káwa náà ò tún ṣe kíni o kásà kíyèsí irú àsìkò yìí wọ́n pè ìrun tán láàrin pàǹsálùwàlà à ń ṣe náfìlà àmúra páàkìrun ká tún tọrọ nǹkan tá a bá ń fẹ́ níwájú ọlọ́run ara àsìkò gbígbàdúrà ni èyí ò tún kọ́ wa pé àṣetán bá ti pèrún káyọ̀tì máa lọ mọ́sálásí ká lọ jọ́sìn fọlọ́run ara àwa náà lè jẹ́ kan nú àwọn tí yóò kó fà gbígbàdúrà ọlọ́run kọ́lọ́n ẹnìkọ̀ọ̀kan yín bákan náà ara ẹ̀ ní kíni o dúbúrọ̀ sọ̀làwátìl màktúbà ẹ̀yìn àwọn àrùn ọ̀ranyàn ara àsìkò tá a lè máa bẹ ọlọ́run ọba àlékè ọlá ni akírun tán kò sí ní tó burú ká tọrọ nǹkan tá à ń fẹ́ níwájú ọlọ́run ọba àlékè ọlá ara àsìkò gbígbàdúà òun ni eléyìí náà bákan náà ara àsìkò gbígbàdúà ń dà sórí bímọ ìzámzám máa níyà ti sọ ọ́ dé kọ̀ nígbà tọ́lọ́run bá ní ká láǹfààní àti lọ sílé ọlọ́run àwa láǹfààní àti lè wà níbi omi zamzam omi zamzam yìí tá a bá mú tá a tún láníyàn tó dáa tá a bẹ ọlọ́run wa àlékè ọlá ọlọ́run tó máa ń ṣe kíni o ó máa ń fi eléyìí gba àdúrà nítorí àdìsí pé mọ́ uzamzam limon ṣùrìbàlà àti àwọn àlàyé tó pọ̀ táwọn àáfàá ṣe lórí ẹ̀ pé àṣẹ mímu omi yẹn gangan pẹ̀lú àníyàn kan tó dáa pẹ̀lú títọrọ oore lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ń fi gba àdúrà ó sì máa ń lò fún nǹkan tá a bá fi àníyàn rẹ̀ mú bákan náà àdúrà tó máa ń gba inda tashahud kọ́bílà salam nígbà tó bá di pa à ń ṣe àtàáyá síwájú kó tó di pé àsálámà àṣẹ láàrin pa parí àtàáyá àti pa àsálámà ara àsìkò gbígbà àdúrà ni ni ló fi já sí pa ara àwọn àkọọ́lé àwọn àdúrà tó pọ̀ látọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam tá a mọ̀ tọrọ pé wọ́n ọlọ́run à ń fi ọ́ wàsọ̀ kúrò níbi ìyà jàǹnàmọ̀ kúrò níbi ìyà aná kúrò níbi aburú mọ̀síù dajjal àti àwọn àdúrà míì eléyìí tí ó tún wá àdúrà máa ń gbà púpọ̀ láàrin àsìkò yìí náà a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ dáadáa bákan náà àdúrà tó máa ń gbà lẹ́yìn ìgbà tá a bá ṣe kíni o tá a bá parí àlùwàlá pàápàá jùlọ tá a tún ṣe àdúrà eléyìí tọ́já sí pé ànábì wa sallallahu alaihi wasallam tó ní kí a máa ṣe ká ṣàkíyèsí eléyìí náà dáadáa nígbà tá a bá tún wọnú kàábà nínú ilé ọlọ́run àdúrà tá a bá tún ṣe ọlọ́run bá àlékè ọlá tó máa ń gbà bákan náà ẹni tó sùn lórí ìmọ́ra nígbà tó bá wá jí lóru tó bá ṣe àdúrà sọlọ́run àtúnrí àkọọ́lẹ̀ pé ọlọ́run ọba àlekè ọlá ó máa ń gba àdúrà rẹ̀ bákan náà ni àdúrà tó máa ń gbà fi sujud lásìkò tá a bá wà ní ìforíkanlẹ̀ nínú ọ̀run a máa bẹ ọlọ́run oore ayé àti oore ọ̀run ṣùgbọ́n ìtọ́ni ilẹ̀ dùnúrà àwọn àfáà ni wípé tó bá jẹ́ ìrun ọ̀ràn yàn àwọn àdúrà tán ti kọ́ wa ní lárúbáwá òun ni ká ṣe ṣùgbọ́n tó bá jẹ́ ìrun náà fìlà kò sí ní tó burú a lè sọ ní èdè eléyìí tí a bá gbọ́yé bákan náà àdúrà tó máa ń gbà nígbà khatmil Qur'an nígbà tá a bá parí Qur'an torí pé iṣẹ́ olóore òun ni bákan náà àwọn màláìkà wọ́n máa ń rọ kiri ká ẹni tó bá ka alukur'an bákan náà ni wákàtí kan bẹ ní ọjọ́ Jímọ̀ tí anabi sallallahu alayhi wa sallam tó lẹ́ni tó bá ṣe kòǹgẹ́ rẹ̀ tó bá béèrè orí ayé àbórí ọ̀run ọlọ́run bá yóò fi lè lọ́wọ́ abẹ́lọ́n kó gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wa a tún máa tẹ̀síwájú lóru ọ̀la lórí abala tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúrà tí à ń bá lọ yìí ilé ẹ̀kọ́ tuntun níbọ̀wé ètò náà nílẹ̀ ẹ̀kọ́ mufleun high school tó wà ládùúgbò muslim ní ìlú ìbàdàn níbí ìdánilẹ́kọ̀ọ́ àwẹ̀ eléyìí tí a máa ń ṣe yóò wáyé ní sátidé kejì nínú oṣù rọmọdọ́ọ̀nù yìí títí dédé on the twenty seven six two thousand and fifty àkórí ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni bó o la ṣe lè re ọmọ bó o la ṣe lè tọ́jú ọmọ nílànà ti Islam tí yóò fi yáre olùdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni àwọn àáfàá wa Sheikh Isa Akindele Solahuddin aago mẹ́wàá àárọ̀ òun ìdánilẹ́kọ̀ọ́ náà yóò bẹ̀rẹ̀ tí a bá fẹ́ dé ibi ètò yìí láti junction Muslim ẹnu kárara gbé ọ̀kadà pé à ń lọ sí ìfẹ́ ìdí òbí ìfẹ́lódùn ìdíòbí níwájú mufilehun high school ibẹ̀ náà ni wọ́n sọ wá sí ọlọ́run bá lékè ọlá yóò bá ní mọ́ ọjọ́ náà rò yóò san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore àìbá àmọ́ a lè fẹ́ béèrè béèrè nípa àlámọ̀rí ẹ̀sìn àbí nípa ilé ẹ̀kọ́ tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight èmi ni ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.